Hello, my people. Liverpool and Chelsea will be facing themselves at Anfield tonight. Let us know what is going to happen during the course of the match. We will be interviewing Chelsea fans and Liverpool fans at the end of the match. Who will win the match? I don't know. Please follow us on all our social media platforms and please subscribe to our YouTube channel. We will be back. So, uh, kí lè rí sọ sí match yìí. mo rí sọ sí i. Tó bá possible láti sọ òkò kọ́ lọ bá rẹ̀ fò ló fò. Táàrí penalty tí ò mú fún wa, Ọlọ́run ní fi re fún. Ọ̀pọ̀ ọ̀sẹ̀ ìwòkọ̀ ẹ̀ máa na Liverpool nínú match yìí sẹ́yìn ipa kákò ni ah. Ah, kákò chelsea ọ̀kákò. wọ́n score two goals in first half gílẹ́tẹ̀ score àwọn chances. wọ́n rọ̀ mú wa ni. wọ́n rọ̀ bù yín o. wọ́n rọ̀ mú wa ni. wọ́n rọ̀ bù yín rárá. a rí penalty wọn ò fún wa. ẹ àwọn ètò ẹrí tó ń ṣe penalty ṣe go. ẹ a lè fọwọ́ ju bọ́ọ̀nù nẹ́ẹ̀tì náà. bọ̀ ṣé liverpool eléyìí ṣe lè nà final. a máa nà wọ́n tó bá jẹ́ ẹlẹ́mẹ̀sán. ẹ kílẹ̀ fi nà wọ́n ẹ gbà bí. ẹ a máa la fi máa nà wọ́n. <laughs> ní tó tò lálẹ́ yìí àmọ́ gbogbo nǹkan wà lọ́wọ́ ọlọ́ọ̀nà fèmí o ọwọ́ ọlọ́ọ̀nì kan wà wẹ́dà ètò gidi wẹ́dà ní ètò gidi ọlọ́ọ̀ ló lè pìdítì ẹni tí ó win ní tí mo yí sọ sínú but final Liverpool must jẹ́. bọ ìgbà tí ìgbà tí nkùkù wọlé mm. game change ṣé ẹ̀yin kò pé bóyá ó yẹ kó ti start nkùkù àbí time tó yẹ kó wọlé. mistake tí kóòtù ṣe tí kóòtù wa ṣe náà kò yẹ kó kó jẹ́ kí nkùkù wà ní bench ó yẹ kó start ẹ̀ ni mistake tó ṣe nìyẹn. bọ a ti máa ń rí i pé tí pamọ́ bá gbá bọ̀ dáadáa chelsea kì í sábà gbá bọ̀ pamọ́ dẹ̀ paná lè yín náà gbogbo àwọn ìgbàlaga eh, sterling kankan wọn lè dá bá ẹ eh, tí mo rí nípa pamọ́ ni pé kì í ṣe ojoojúmọ́ lọ́dún bọ́ for me o pamọ́ sì try ó try kò lè parẹ́ ná ọjọ́ tó ti ń gò ta ló ń kéle ẹ̀ ọ̀kẹ́ so máyù náà ẹ máa jẹ́ lọ́la wọ́ọ̀fù máa wó yín lágbára ọlọ́run ọlọ́run tó wọlé àwọn tó sílẹ̀ tó ní wọ́ọ̀fù máa wó yín lọ́la kò sí wàhálà. ẹ̀yin àti Aston Villa sì máa play second leg ṣé o pé ẹ máa win ẹ máa win ẹ máa qualify sí next round a máa qualify Aston Villa ẹ̀ wọ́n ń bẹ̀ ni second leg wọ́n máa jẹ́ òkú ìyá wọn ni wọ́n máa sìn. ó dá yín lójú àbẹ̀kú fọkàn tán sọ ó dá mi lójú kì í ṣe pé bóyá mo fọkàn kan sọ ẹnu lèèyàn fi ń sọ ìyẹn kí fọkàn sọ ìyẹn tọkàn bá sọ òun ò lè gbọ́n ta ní tẹnu bá sọ òun ni wọ́n ń gbọ́. ó dáa kò sí wàhálà so a tún máa máa wo next match nǹkan tẹ́ ẹ tún máa gbá. a máa gbá dáadáa. ok ó dáa rẹ sà.